هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsídín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi rabbil alamin. ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا ọpẹ́ eléyìí tí a dá fún ọlọ́run ọba tó ní ayé àtọ̀run àti gbogbo tí ń bẹ ní méjèèjì a tọrọ bákan àwọn àmì ọlọ́run ọba àlékún ìyọ́nà rẹ̀ kó bá sí fún àṣàṣàbà àwọn àmì ọlọ́run kó jọ àwa náà fúnra ara wa ọlọ́run mú wa dúró dédé lójú ọ̀nà ẹ̀sìn ọ ìwọ lọba tó dá wa sáyé tí ẹ náà ní kó fi rọ̀ wá lọ́rùn láti lè máa ṣe àwọn kan wà tájọ́ ń gbénu ayé yìí mú tí ọlọ́run bá dá wọ́n ń jọ́sìn fún ọlọ́run mẹ́jọ kú sójú ọ̀nà pé wọ́n sin tí Ọlọ́run bá dá akẹ́rẹ́ wa káàbọ̀ lónìí sínú ètò wa ètò yín ìpè òdodo òdodo ilé tí Ọlọ́run bá ń jẹ́ kí a lè máa rí sọ ń bí ọlọ́mọ́jọ padà wá yí wa lọ́wọ́ o èsì tí máa ń tún máa ń darí ẹni tó fi máa di pé kì í wí báyìí tẹ́lẹ̀ àwọn náà rí báyìí lánàá ọlọ́mọ́jọ dígbìmọ̀ àtẹ̀yìn o akẹ́rẹ́ káàbọ̀ lónìí sórí ètò wa náà lánàá ibi tí a bá ètò wa dé náà ni a ń ṣàlàyé àwọn májẹ̀mú tọ́rọ̀ máa ń tọ́lọ̀ wọn fi ń gba ìjọsìn a wá ń sọ débi ọ̀rọ̀ májẹ̀mú antikaf tí a ń ṣe akíwògbè yàwọn ayáwá tẹ́ ti wà nínú antikaf tẹ́ ti kóraró sínú ilé ọlọ́run ẹ̀kú rere ó kú pàtàkì púpọ̀ kíyàn mọ́ tó ń wá ṣe láyé kíyàn kúnkún takú tó lóun ò fàyílẹ̀ láti ṣe antikaf wọn ò ráyè ìhun ìṣẹ̀ ní táìmù tó ah, àsìkò tó wà ń lẹ̀ tiẹ̀ tó wọn á tún máa lọ fi kan jókòó sínú mọ́sálásí kọ́dà lómi ẹ̀rọ pẹ̀lú tó ń ṣe àti kàfóró pọ̀ lẹ́ni pé aláìníṣẹ́ aláìníkanṣe tó dojúkọ sínú mọ́sídìí lásìkò tá a wà yìí ó fi jànábì ni kì í ṣe ọ̀lẹ kì í ṣe àìníṣẹ́ kì í ṣe àìníkanṣe ó mọ̀ wípé ń ta wá ṣe ráyé lẹ́sìn téèyàn bá dẹ̀ fàyí lẹ̀fẹ́ sìn gbogbo wàhálà kókó jọ́njọ́ ayé gbogbo bá yánjọ́ kan ìyàn ń lọ bí abálẹ̀ tí wọ́n lọ náà gbogbo eré tíyàn sá náà yẹn dálẹ̀ fáwọn tó wà láyé ní kí lè wá fàtùkú ó lè kó lọ ṣe tọ́lọ́wọ̀n bá rẹ̀ fún. ní ṣúrú tí rìn ti káà. síkọ̀ lọ́wọ́ sẹ́yìn nínú àwọn bá jẹ̀mú ilé tó ní ṣe pẹ̀lú àti káfùtà ń pàbọ̀. ní wọ́n ti ká ìtóbìnrin fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹnu mọ́sílì tí wọ́n ti kírun jàmáà. Qala Ali radiyallahu anhu. ìkan nínú sàhábà Ali radiyallahu ta'ala anhu. láàáńtì bá sọ wípé karramallahu wajhahu fún Ali mọ́. radiyallahu. eléyẹ ìròrí àwọn kan tó nìyẹn ìròrí àwọn ṣíà ni kò wọlé nínú ṣẹ̀ríà Islam wa. radiyallahu ta'ala anhu ìkan náà àwọn sàhábà níbi ká tọrọ àánú ọlọ́run fún wọn. ti yé wa báyìí àwọn kan tuntun máa ń ṣe karramallahu wajhahu àmọ́ bí wọ́n ti rí yẹn afọ́wà hálì tí ṣe kan náà wọ́n ni ẹni tí ẹpọ̀ ló fi ọmọ kékeré pátápátá gbà sílámù lẹ́yìn ànábì sọ́lọ́lá ọlọ́pàá ṣe àlékún yọ́nà rẹ̀ fún wọ́n ni ẹ̀tìkàwù tó bẹ́ ṣe wo bí tó ti bẹ́ ṣe dáadáa sí wọ́n kẹrùn jẹ́ wọ́n bẹ̀ sí wọ́n kẹrùn jùmọ̀ kí lẹ̀ ń tọgbọ̀n pápá mọ́sálásí máa wà tọ́ ní máa kírun jọmọ́ ń bẹ̀ mọ́sálásí mi wà wọ́n ti pa ní ọ̀sálásí nìkan náà ń ṣe ń bẹ̀ o. láti káfà. mọ́sálásí mi wà wọ́n ti pa ní àìsùn nìkan lọ́mọ lọ́ ń ṣe ń bẹ̀ lẹ́ẹ̀kan lọ́gbọ̀n tààjù dínà lọ fi ń ṣe. mọ́sálásí mi wà júmọ̀ nìkan náà máa lọ ń kí bẹ̀ ìwà àti tàlẹ́jẹ́ fẹ́ máa nìkan rárá kò wọlé eléyìn náà ẹlẹ́gbẹ́ kó wọ kọlùwà náà ni yóò yí ẹ̀rẹ́ adá kó gbọ́miyé hmm. ó gbọ́dọ̀ tí gígún ìrùn jọmọ́ torí ẹ̀ kéwùwẹ̀lẹ̀ yí mọ̀ gbajúmọ̀wẹ̀lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ló wà lára yín tó tútà náà bí sallallahu alaihi wasallam tẹ̀fíwá lọ tẹ̀rá yín mọ́bì kan tẹ̀wálẹ̀ ń ṣe tààfẹ́ lò náà nìyẹn a ní kí gbogbo àjọ gbọ́yé kájọ mẹ̀sìn kájọ mọ́ tàwà ṣe láyé ìsìláàmù kí ń ṣe ẹ̀sìn bí mo ṣe máa ṣe rí ẹ̀bá rí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yìn rí mọ́ àwọn kan kúkú padà àwọn ṣe má àwọn ẹbí àtàwọn tí wọ́n ṣe ń ṣe àwọn máa bú àwọn èèyàn tó súnkẹ́ náà tó wá dá fásílẹ̀ náà tó wá wọṣọ náà tagìlì náà tó kíjó mọ́lẹ̀ ṣé òkú àpapọ̀ mọ́yàwó ni ẹ̀gbọ́n tí yóò bá ti ń sọ ti pẹ́ ni ọ́nà òkú òpapọ̀ mọ́yàwó ìyàwó là ń dunú sí òkú là ń sunkún sí ìkómọ là ń dunú sí òkú là ń sunkún sí ó ti tó wá sọ ìdìnáwó ká la tí ó bá ti papọ̀ má ma lájọpọ̀ mọ́ra wọn. àdìgá fàílà fil masjidi jama'ati. ẹni ọ̀rọ̀ tó sọ̀hábí sọ sọ̀hábí lẹ́yìn ànábì olóńsọ̀rọ̀ yìí. wa lam yasbuti anna nabiyya sallallahu alayhi wa sallam i'takafa fi ghayril masjidi. wọ́n ní kò sí ẹ̀rí kan bí tí wọn kó kéré ma èyí tó sọ pé ànábì ṣe i'tikaf níbi kan ní mọ́sálásí o. sallallahu alayhi wa sallam. eléyìí jẹ́ àwọn àlàyé Tọ́rọ̀mọ́ Antikaf. Nínú àwọn tó pàtàkì tó ní ṣe ọmọ tó lákọ́. Wọ́n ní pé àwọn olùmọ́jẹ́ pé bí bá tó bá ti jẹ́ ní Ramadan wà wà nínú onírun nìyẹn. Ṣùgbọ́n kì í ṣe májẹ̀mú Antikaf ní ààwẹ̀. Ẹgbẹ́lẹ̀ ni pé bá ń ṣe ní ló fẹ́ ṣe ó kàn wí nílì fẹ́ ṣe antikaf bóyá fi ṣe nọ́bìrù ni mo fẹ́ wà nínú mọ́sídìí ọlọ́run fún 24 hours mo fẹ́ wà níbẹ̀ fúnjọ́ mẹ́ta láti máa tẹ̀lé àwọn àjàkár kò sí tó burú bẹ̀ tó bá gbá rẹ̀ tó bá ti àwọn apá kan nínú àwọn ẹni eré tí wọ́n ti lọ tẹ́lẹ̀ mi bá ti gbọ́ gbólóyìn orí rẹ̀ á tún lágbo gbangbangba ní sáráàfù wọn sáàfù yẹn náà ni àní súnà yẹn náà ni ìkẹ́tẹ̀ ẹ̀sọ́ ń jọ́ kan ó bá ní àwọn onítúnà ah ẹni ó ní alùtúnà subhanallah alazim subhanallah alazim àhá ah, ah, ah, àwọn àgbàlagbà ní kóró gbálẹ́nu rẹ̀ ah tó bá ti gbá kálùmọ̀ sáràfù yẹn náà tí orí méjèèjì ọ̀rọ̀ kan náà ni wọ́n ahàlùsùnnàtì wal jama'a ìtumọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ tánàbí sọ Tí ọ̀rọ̀ ìta ẹgbẹ́ pé bídà mi dọwọ́ ìpínlẹ̀ bídà. Òjíṣẹ́ ọlọ́run bá rẹ̀ ní tó wá sọ pé súnà mi òun ò láìkí rẹ̀, ó ní kò sí ara tèmi náà mi náà fẹ́ rí. Mẹ́n àhàdà sáfihì àmúrinà hádá. Alábìlá ni kẹ́ni tó wá dàdá dálẹ̀ nẹ́ẹ̀sì. Mẹ́lẹ̀ ìsàmì ní o. Táwọn òṣè táàmù tọ́lọ̀wọ̀ fi kọ́ wa, táàmù káwọn sàhábà alábìnrin fàhúwà rọ̀dù. Wọ́n ni ọlọ́wọ́ bọ̀ nígbà lọ́wọ́ rẹ̀ á dá padà fún ní torí ìdí èyí tó bá ti gbọ́ súnà súnà wọ́n rí pàà bàbá wa rí tàná náà tó bá fẹ́ kí àwọn ẹ̀yà súnà ẹ̀rí ká sọ pé ìyà bídíà àwọn ẹ̀yà súnà tàná rẹ̀ ti sọ di alásàrá ti tè ní tẹ̀síwájú ṣékà lọ́wọ́ sẹ́rìn. kọ́lábàdò sàláfì. àwọn apá kan nínú àwọn ẹni eré tí wọ́n ti lọ ìṣẹ́ àwọn ẹni tó ti rí kọjá lọ àwọn ẹni eré ilé tí wọ́n ti rí kọjá lọ nìtumọ̀ rẹ̀ tó ti yé báyìí nìsí ọ̀ọ́lá ó ti mérí pé ti yé òun láàárín ẹni ọmọ tàkẹ̀sì mọ́ ò láàyò sí tára tó ń sọ ọmọ lè fi hàtì lẹ́rìn tí ká àìlèyàn ọ̀rọ̀ tó ọ̀sọ́ náà ni pé ń ti ka ọ̀fúta rẹ̀ ṣe wọ́n ní ọ̀rọ̀ ní májẹ̀mú pé àfi ká gbá rẹ̀ ká tó lè rí ṣe ọwọ́ kan ló ń wà jí hàn ọ̀rọ̀ dẹ̀ ní ọ̀rọ̀ tó wọlé ni ọlá tó torípò tí ń ṣe súnfí ó ti ń ṣe kíníkan sẹ́yìn ó wá ta púpọ̀ ní kúrò ń bẹ̀ ètò wà nínú agbó bídà ti pé ọba yarí pò ní lọ ó dẹ̀ tí ń gbọ́wà sí súnà síra àwọn olùmọ̀súnà súnmọ́ àwọn olùmọ̀súnà kò ya kúrò ń bí àdádálẹ̀ Ọmọrù tó ti dà síláàmù rí. Lọ́wọ́ kọ́ọ̀lá. Ó wá sọ fún àrábì pẹ́ńpà. Jẹ́ ọ̀sẹ̀ làwọ́ ni. Ẹni rọ̀ jíṣẹ́ ọlọ́run. Ní ìnàzọ́rú tó fi ń jẹ́ ìlú jẹ́tì. ó ní mo ṣàdéhùn gbà tí mo fi wà nípa ìmọ̀kan àti máa Islam. a ní àwọn tẹ̀kì fàfilẹ̀ máa sí ilé ara mi ìlàta ó ní mo sọ́ngbà náà pé mo máa wá kóra ró sí àwọn tànà yẹn lára tó wà lára wọn ni pé wọ́n Islam àwọn náà máa ah, bí a kí lọ jókòó sọ́dọ̀ àwọn mùsùlùmí yẹn pé ẹlòmínà kì í ṣe mùsùlùmí wọn fífọ́ àwọn dẹ̀ ṣe ò ni kò bá dẹ̀ ò ọ̀rọ̀ rẹ̀ dàgẹ́gẹ́ bí ọmọ iléèwé ọbí ẹni tó ń lọ iléèwé torí pé àwọn ọmọ àdúgbò múra wọ uniform òun náà bá múra lọ ra uniform orú ti wọn ó dẹ̀ gbé báàgì ó pọn sẹ́yìn ó tẹ̀lé wọn ṣùgbọ́n kò sórúkọ rẹ̀ nínú rẹ́gísítà kò sórúkọ rẹ̀ ń bẹ̀ àwọn ọmọ ayọjú lójú yìí lòun náà máa rè sí fún gbogbo lẹ́tọ̀ tí wọ́n ń ṣe kò ní gba ìwé ẹ̀rí kò ní àkọọ́lẹ̀ pé wá ó jẹ́ student orúkọ rẹ̀ wà rẹ́gísítà ìṣẹ́dà wọn. Ọ̀rẹ́ ya Rasulullahi. Ó máa rò náà ń gbà náà náà bá lè òjíṣẹ́ ọlọ́run. Ìnàbẹ́rù tó fi lè jáhìlì ìyá ti ẹni àrẹ́tẹ́ ti bá fi lè máa sí ní àrẹ́mì lẹ́yìn látán. Mo ti ṣàdéhùn gbà tí mo fi wà lásìkò àṣírí ìjà ilé pé mo fẹ́ wá dúró nínú ilé ọlọ́run ní òrùjọ kan. Fàkọ́lẹ̀ lẹ́rùn nàbí. Wọ́n ní ànábì wa sọ fún yanyan kó wá lọ ṣe àdéhùn tó ṣe fọ́lọ́run yẹn gbèsè ṣe ní ó yá lọ fulfill promise ẹ̀. má yóò bá ṣúlẹ̀ nímọ̀ ọ̀tọ̀ kìí sí. ẹ̀yàn wà yára rẹ̀ lọ́kùnrin lóbìnrin tẹwà nínú antikaf mo nígbà pé kì ṣẹjọ́ lẹ̀ ń rò ń mo nígbà pé kì ṣe eré kì ṣe fóònù lẹ́ ń tẹ̀ kì í ṣọ̀rọ̀ òṣèlú lẹ́ ń discuss níbẹ̀ mo believe pé kì í ṣọ̀rọ̀ bá ṣe fẹ́ ṣe fi dáwọ̀ ẹnìyẹn òkọ́ lẹ́ ń sọ àbí alhamdulillah ń kó rírì. má yóò bá ṣúlẹ̀ nímọ̀ ọ̀tọ̀ kìí kílò ya kí ẹni tó wà ní ìntìkàfù ẹlòmí wà nínú ìntìkàfù sí kàbùlọ́wà sí ayẹ́dẹ̀kúnmúlọ̀ sẹ́rin táwọn níbi jẹ́ àwọn àfún níbi jẹ́ fi tọ́ fi kó bá àwọn èèyàn ni pé tọ́ bá fi lè ṣẹ̀dá ni àwọn náà máa ń filẹ̀ láti kọ́dù tó fi ń gbá àwọn èèyàn náà máa ń fi sí táwọn èèyàn bá wá gbàgbé ìntìkàfù táwọn èèyàn jára wọn gbà tó ń lọ jókòó ní ilé ọlọ́run tó ń bẹ ọlọ́run tààrà lásìkò yìí tó ń bẹ ọlọ́run máa ráwọn èèyàn tó máa máa wá sí láìláṣìlẹ̀ kọ́dù kò ní sẹ́rò ń bẹ̀ gbogbo bẹ̀ á fọn tán pé dress code fún. yẹ o ti gẹ̀ẹ́sì ẹ̀ ah Allahu akbar kabira so n tó fa lára rẹ̀ nìyẹn o lára rẹ̀ nìyẹn o ìka ìkàlà àwọn èèyàn yóò. máa yóò bá ó lè lè mọ́. kí ni wọ́n fẹ́ kẹ́ni tó wà nínú ẹ̀ ti kà fún máa ṣe. àtẹnà búbù. ó gbọ́dọ̀ máa wà ní mọ́tótó. wọ́n lè bú omi sí ló. à ń bẹ̀ wọ́n tó wà nínú ẹ̀ ti kà nítọ̀ ọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tó bá jẹ́ máa fi gbogbo ògbà túnra ṣe máa wẹ̀ níwọ̀ tó jọ́kùnrin máa lo pẹ̀fún obìnrin náà lè lò láàrin obìnrin ẹgbẹ́ rẹ̀ nìkan pọ̀mìyé obìnrin lè lò tó bá pé wọn náà bá nírú rẹ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ nìkan kò mọ bó ṣe fẹ́ rọra túnra rẹ̀ ṣe èèyàn wọ́n wà ní mọ́tótó Àtẹ̀lẹ́súfú ọwọ́rọ̀ máa mọ́ra, wọ̀lẹ̀bó sílù fọ́lẹ̀ ọwọ́rọ̀ máa rẹ̀ gbogbo ògbà. Àtẹ̀sìrí ṣe àrì yìí. Bákanà máa yanu ẹ máa máa jẹ́ kí gbogbo orú ní kókó kó wá ní àwọn àyàmá kó wá máa wá irritate àwọn tẹ̀síwá. Ẹ̀rí ẹ́tìkàfù tó bá lọ báyìí àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ní ẹ́tìkàfù bá máa fọ́ ojú mú ni gbogbo ẹrù tó dì wọ́lá sí lé báyìí nìsí kódà ọlọ́mọṣe wá ní wéèrè ni àdúgbò wà ní ìmọ́tótó alábìnrin ìmọ́tótó ó ní abala kan nínú ìgbàgbọ́ tẹ̀sìrí iṣu ṣẹ̀rí bákanáà wà ní wòdó ọmọ fílẹ́mẹ̀sì jíndé ọgbọ́rọ̀ máa ṣàlọ́lá lóòrèkóòrè wọ́n kí dín nìkàá ó lè ṣe nìká ẹlòmínà àkílẹ̀ tí wá kì bọ́ì bẹ́ẹ̀ ni ó wà nínú antika ìbẹ̀lẹ̀ ọlọ́run tí wá ní kírò rí ọ̀rọ̀ obìnrin sáàmà wá sínú ọpọlọ rẹ̀ gbogbo ìgbà ó wá rí pé kò ní dá kó wà ń bí fọjọ́ mẹ́wàá kó ni tó tí bá fi lè ṣe tán bíi tí bá fi lè dé the best ni kí lọ ṣe ìyàwó tóun bá fi lọ ṣe ìyàwó báyìí wọ́n tún máa para sórí ìta ni

tí yẹn jọkùnrin àbí tó jẹ́ sí pé ibi tó wà yẹn náà ó rọrùn dáadáa ọkùnrin míì ti ń wá ó ti ń wá ọkọ ti pẹ́ obìnrin ti ń wá ọkùnrin míì ti ń wá ìyàwó ti pẹ́ ọkùnrin ti ń wá ìyàwó ti obìnrin míì náà ti ń wá ọkọ ti pẹ́ ti kò sí tó burú tí máàmù bá rí nìkan. tẹ́ni tó ń darí àwọn obìnrin sọ fún ọmọ ìmọ́mù náà dẹ́rí pé bọ́lẹ́dà kan náà dé wà ń bí tán dẹ́dẹ́ ń sọ̀rọ̀ ìyàwó kódà ó pẹ̀lú tán ṣe láàbí àgàn ní nẹ́tìkàf máfàníyàn ìyàwó lọ o máfàníyàn ọkọ lọ o ṣùgbọ́n tá ń sọ àjẹ́rí ìsìláàmù ti tiwa kò sáwó nù rẹ̀ kò sí ẹ má sọ̀rọ̀ débi eléyìí rárá ẹ má sílẹ̀ lórí rédíò kò sí ní ọ̀rọ̀ àwọn mùsùlùmí ah kò sí àìwò owó okú pi kò sí lọ́rọ̀ àmùsùnmí kò sí kankan bẹ̀ kò sí àwọn kan náà awẹ́wà ká ṣàn ká dá sómi ká dẹ̀ yòkúta náà kúrò kó di jíjẹ kò sí bẹ́ẹ̀ náà lá ìsìláàmù ẹ̀sìn tó dùn kan ni ọ̀wọ̀ láì tó rẹ̀ ní mi ṣe máa dùn pé ni mò ń ṣe ojoojúmọ́ báyìí ó máa ń dà ìgbà tí mo ń fojoojúmọ́ lọ́wọ́ àkódò lè káàhẹ́ ó lè ṣe ákìdù nínú rántíkà wà ákódò lè káàhẹ́ àfáàkọ́ ló máa sún ọ̀pọ̀ tó bá ṣẹlẹ̀ kó fẹ́ wáyé bẹ́ẹ̀ ó tọ́ tó bá lè wáyé kò tó burú bàbá àyàwó yẹn àwọn adájú pé máa wá lè wá sí nọmọ jídù kó náà wá fọmọ rẹ̀ lọ́kọ. kó wá ní ẹ̀hẹ́n nígbà tó ń sọ pé tóun fẹ́ ó ti pè ó ti sọ mi so pọ̀ tẹ́ bá wá parí àǹtí káàpù ẹ̀ ti wá dọkọ̀ àtayá kẹ́ máa lọ pàdé o. akéde nìkà. akéde nìkà yóò já kò já àǹtí káàpù o. kò já o. Mm. kò o. ẹ lè ṣe ákídù náà àwọn olùmọ̀kan jẹ́ ká mọ̀ wípé pẹ̀lú bí ayé ṣe lújára wọn yìí ìjà lè ṣe nìkan in true conference call ṣá lè ṣe true conference call ṣá lè ṣe true pé kán ṣe whatsapp call video call kán wá connect ara wa ìdàdọ́kọ̀ lè amọ̀rù tẹ́sàá wọ̀ ìdàtẹ́sàá dọ́kọ̀ tó bá pé ohun tí yẹn gbé wá lélé yẹn kò sí tó burú láti ṣe irú eléyẹn náà àdọ̀rọ̀ ọ̀rọ̀ tó tọkọ̀ dàrú bẹ̀kọ́ dèrè ha a lè ṣe ò tó bá wáyé bẹ́ẹ̀

èyàn lè jẹ ó lè mú. wọ́lìkálá mi lè lè ha já. lódò wà tí kì bá tíṣọ̀ fáwẹ̀ ló jẹ. wọ́lìkálá àwọn lè la ha já ti. ẹni tó wá sẹ́yìn kìkà fún kí ń ṣe ń tà àgbà lérò pẹ̀lú rẹ̀ ní kókó dodi. rárá o rárá. wọ́lìkálá mi lè lè ha

ó ti láwà alkùnránì gan tó bá sálámọ̀ sí o gbọ́dọ̀ dáhùn ọ̀hún sọ̀rọ̀ ẹnu kọlùwà ọ̀fẹ́ bá kọlùwà jẹ́ <laughs>

ó ti wà ń bẹ̀bọ̀rọ̀ gidi ò lè ṣe kankan mọ́ rárá ó lálàá èèyàn tó wá kí ẹ ò nígbà tó sí nínú sẹ́ẹ̀lì èèyàn tó wá kí ẹ ìgbàláyé wà fún ẹ kó o pa lẹ́sẹ̀ déta kó o dẹ̀ padà dọ́kì ṣe kó wá sí lọ sí títì Ẹwà máa rẹ̀ gẹ́gẹ́ ara wọ́lọ́wọ́dá ìgbẹ́jẹ́ láta àti ìrẹ̀ àfáàbẹ̀dẹ̀ alẹ́ láti jẹ́ ìyá mú amúsáàfin ọjọ́ ti kàfin ni. Ah, irú ìyọ̀kọ́ ni. Wọ́n tí ó dá ìrì yìí. Wọ́n lọ wá sọ̀bẹ̀ níbi tó ti ń gbàlejò ṣùgbọ́n possibility kéèyàn wá kí é wà. Ẹ̀hẹ́n ìyẹn lè ṣẹlẹ̀.

wọ́n ìyá ọ̀pọ̀ àdìyàwó má bá mi gbóúnjẹ wá tó bá fẹ́ fi bá mi fi máa rán Abdullahi wá ṣe ti gbọ́. wàdọ̀ olùbẹ̀ ti yí nígbàgbọ́ ọ̀rọ̀ tí ń kálẹ̀ bá ó lè wà lẹ́kọ́ ìtì ìwà gbóhùn sílé ìlẹ̀jà náà bá ti èyàn tó wà nínú antikaf bẹ̀rún lè lọ jẹ́ èèyàn tó bá pẹ́lẹ̀ rẹ̀ wà nítòsí mọ́jìd nígbà yóò rà bí àbílẹ̀ ẹnìkan tó wá ṣe antikaf lẹ́gbẹ̀ẹ́ ìlú ìwọ̀n kò sí tó burú kíyàn wọnú ilé láti ẹgbẹ́ yín tán bá pàmí tí ẹ àbínú ilé tí ẹ gangan náà ní tó wà nítòsí mọ́sídò lè wọ́bẹ̀ ìtànká ikin ṣàkàsórí o wọn náà lè lọ gbé tíra kò yẹ̀wò lọ́wọ́ ní alifikul muyassar wà rí ń bẹ̀ tó bá lọ́wọ́ ní albidaya wa nihaya ti ibn rushd ó wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ́bùlù salam gbogbo àwọn falafan àlàyé báyìí wà bá gbogbo ẹ̀pàdé bẹ̀ sí sẹ́rù burúkún ni o

torí ẹ̀kí ni tí a máa máa ṣe nínú mẹ́wàá gbẹ̀yìn Laylatul Qadri àbí ń wá òru Laylatul Qadri ni ọ̀ Inna anzalnahu fi Laylatil Qadri ọlọ́wọ́ bá ní òun sọ òun sọ alukùránì kalẹ̀ fi Laylatil Qadri nínú òru tó rà bí wa ma adraka ma Laylatul Qadri ọlọ́wọ́ bá ti lè wà mọ́ àdẹ̀rọ́kà kò mọ́ tẹ́lẹ̀ wọ́n fẹ́ sọ fún. wà mọ́ àjẹ̀rán kàmọ́ Laylatul Qadr. ó bẹ́ sọ kí ni Laylatul Qadr fánàbí. Laylatul Qadr khayrun min alfi shahr. ọlọ́run bá ní Laylatul Qadr yìí òru ọjọ́ kan ṣe yìí ó lọ láti ẹgbẹ̀rún oṣù lọ. tanazzalul malaikatu war nínú rẹ̀ lé one thousand months ó lé ní years alábìnrin ní ẹni tó bá ṣe kò ń gẹ́ òrùjọ kan ṣo yẹn ìjọsìn tó máa ṣe ń bẹ̀ ó ní láádá ju ẹni tó ṣèjọsìn 23 years láyé lọ tọ́lọ̀n bá tó wá fi ẹ́ṣe kò ń gẹ tó wá ṣàdé ọlọ́run wá ní kàdúrà ẹgbàǹjẹ́ náà torí àwọn tó fẹ́ sọ̀kalẹ̀ lóru yẹn àwọn tó ń ṣokùn fọ́ Tẹ̀rẹ́sẹ́lú ìmọ̀lá ìkẹtù ọ̀rọ̀ fìhìnà. Ọlọ́run náà màlẹ́kà sọ̀kalẹ̀ lóru náà. Wàgó fìhìnà. Ìbílílì tí ń ṣe ọba àwọn màlẹ́kà náà wà pẹ̀lú. Bí ìbílì àṣẹ ọlọ́run ọba wọn wọ́n lè dán kankan ṣe àfihàn tọ́lọ̀ bá ní kí wọ́n ṣe Sàlámù ní híyà. Bọ́ ṣe jẹ́ pé wọ́n ń wọ́n mú wọn fi ń yà pàtàkì. Ọ̀rọ̀ mọ́tọ́lá ilẹ̀ mọ́jọ́. Ọwà a máa bẹ ọlọ́run fún wa a máa tọrọ ọ̀kẹ́ fún alátọ̀dọ̀ ọlọ́run tí lẹ̀ máa fi mọ́tàlì fàjà rí máa fi jọ. iná ánzàrìnà náà ló ń Ilẹ̀ ìlà tí mo bá wákàtí iná kúnná mọ́bìrí. Ó lè tọrọ nínú òru yẹn pé òru àlùbáríkà ni wọ́n pe òru Fíìmà yóò fọ́. Bárkà sínú mi. Kó lọ amúgbẹ́ náà kí ni ọ. Bless ni bless iṣẹ́ mi, bless ẹ kí ni. Fíìmà ní nínú òru yìí. Yóò fọ́ ọkùnrin kó lọ amúgbẹ́ náà ṣàkí. Gbogbo ọ̀rọ̀ tó nípọn. Àlámọ̀rí rẹ tí ò rí yanjú tipẹ́tipẹ́, ó ti ti àmúgbò wàhálà yé dáwó nù mọ́ yé fàṣù kò sí ma yóò fọ́ọ̀kù yé fẹ́nìkan lówó yé jà sí jẹ́ ma yóò fọ́ọ̀kù kú lọ amúrin hakimi ló jẹ́ fẹ́nìkan dáwọ́ lé lórí mọ́ sí ma yóò fọ́ọ̀kù kú lọ amúrin hakimi àwọn fàṣù náà rẹ̀ fáwọn èèyàn lódò sí ma yóò fọ́ọ̀kù kú lọ amúrin hakimi yé dágbẹ́ná mọ́ yé jà sí ọlọ́run ọba náà ṣẹni látọ̀dọ̀ wọn ọlọ́run bóhun tẹ́ sí ní káwọn òjíṣẹ́ wá yanjú rẹ̀ fún wa láyé rí ìwọ náà tẹ̀lé yé ní kìrìmọ́ yé rà nìkà mọ́ yé mọ́ jókòó nínú ilé ọlọ́run lórí gbogbo bọ́ sí ń ó ní lẹ́kan máa lọ kọ́ ìlú máa lọ jó gbogbo àsìkò mẹ́wàá àgbẹ̀ má rọ́dí ọlọ́ta aláwọ̀ àwọn ọ̀sọ́lá alẹ́wọ̀sọ́lá kí ni tí yẹn máa lè máa wí ń bẹ̀ tọ́lọ̀ bá fẹ́ràn jùlọ alábìnrin ti kẹ máa tẹnumọ́ jù kó pọ̀ jù rí innaka afuwwun tuhibbul afwa Allahumma innaka afuwwun ọlọ́run ẹ̀ẹ̀fin ṣe kọ́ máa kọ́ máa àwọn àfà ah, ọlọ́run ààlè máa yà ọ̀dọ̀ yìí ṣẹ́rí tèmi àti tá bá ti jọ gbádùn kọ́lọ́n jẹ́ kémi gbádùn délẹ̀ kẹ́rin náà gbádùn délẹ̀ tá bá ti jọ mọ́ ń tà ń ṣe pẹ̀lú àánú ọlọ́run àwọn èèyàn wà yìí ọgọ́rọ̀ wọn àníyàn wọn dájọ gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ọ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà lọ ṣùgbọ́n táwa ń pè fún ọlọ́nà ni wọ́n rìn tá ti tọ́ wọn pọ́n náà rèé àti gbọ́ tá bá sọ pọ́n náà rèé ẹ̀já wà àwùjọ wa lónìí aláìmọ̀kan mẹ́rin náà sábà ń káwọn orí èèyàn kákíní mọ́ lọ́wọ́ ẹ̀rẹ́ pọ̀pọ̀lọpọ̀ ìràfà ìmọ́mù ìṣẹ́hù ìsáàdù àwọn tó ń sábà ká mọ́ lọ́wọ́ rẹ̀ tó pọ̀pọ̀lọpọ̀ àìní ẹ ti gbọ́n wà sí wọn tí sábà ń yàjí irú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin ni ẹ̀nà lẹ́lẹ́gbọ́n àtàdé àtúgbọ́. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Wọ́n ti tẹ́ máa tẹ́ lọ́pọ̀lọpọ̀ yìí lóru yín nínú sùjúdù ẹ lè máa sọ́nà. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Ẹ lè sọ́nà fẹ́rẹ́ malẹ̀. Ẹ tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run ẹ tọrọ. Ẹ ṣàdúrà lọ́pọ̀lọpọ̀. Kọ́lọ̀mọ kó jọ kó má ṣe gbà ní àìbádà fún wa. Ramadan ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dẹ̀ ń dàdúkú máa ti tán ẹ má fàtìkò yín ṣòfò nínú ìtókù kó tán yìí o kọ̀nà kó jọ kó túbọ̀ ṣe gbígbàdúrà ní ọ̀rọ̀ fèmí àti nínú rẹ̀. má gbàgbé má gbàgbé wọ́n ti ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fórílẹ̀-èdè nàìjíríà nínú mẹ́wàá gbẹ̀yìn yìí ó dáa púpọ̀ ó pàtàkì púpọ̀ ó kò sí ní tá lọ ó kájọ tún orílẹ̀-èdè yìí ṣe pẹ̀lú bíbẹ ọlọ́run ọba pípọ́ ọlọ́run bá wa tún ṣe jù báyìí lọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtúlá hákì lẹ́mẹ́ abẹ́òkúta.